إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المقتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته òní ni ọjọ́ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ ọdún fourteen forty one òní ni ọjọ́ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ oṣù muharram ọdún fourteen forty one ní ìbámu sí ìkéde sultan bí ó tilẹ̀ jẹ́ pé ìjọba Saudi Arabia ọjọ́ sábtì ni àwọn mú gẹ́gẹ́ bí ọjọ́ àkọ́kọ́ nínú oṣù muharram ti ọdún 1441 forty one wallahu a'lam wàyí o a fẹ́ padà sínú tírà sahihul bukhari volume one ibi tí a láti bíi oṣù mélòó sẹ́yìn ká tó lọ sínú àwọn ọ̀rọ̀ mìíràn ibẹ̀ náà láti gbé e. orí ọ̀rọ̀ tí à ń kà lọ́wọ́ nígbà náà ni báábú àtàwájùhì nahwali kibla haithu kana orí ọ̀rọ̀ dídójúkọ agbègbè kíbúlà níbikíbi tí olùkírun bá wà kàábà ilé ọlọ́run onígun mẹ́rin tí Allah subhanahu ta'ala gbé kalẹ̀ sí ìlú Maka ibẹ̀ ni gbogbo mùsùlùmí tó bá fẹ́ kírun ń gbọ́dọ̀ dojúkọ lórí irun rẹ̀. yálà a wà ní Kaaba ni yálà a sì ní ibi tí Kaaba wà ní ibikíbi tá a bá wà. ni Imam Bukhari fi sọ pé dídojúkọ agbègbè kíbúlà níbikíbi tí olùkírun bá wà bákan náà àkọlé yìí ó jẹ́ ká tún mọ̀ wípé nahwa ni nahwa lè kíbúlà ni agbègbè ibi tí kàábà bá wà kì ṣe ọ̀gangan ibi tí kàábà wà ìyàtọ̀ ń bẹ láàrin nahwa àti ọ̀gángan ètìjà kò sọ pé àtàwájú ètìjà alekibla tó bá sọ bẹ́ẹ̀ yóò túmọ̀ sí pé dídojúkọ ọ̀gángan kàábà àmọ́ ohun tí Imam Bukhari sọ ni pé nahwa alekibla agbègbè ibi tí kàábà wà kí ló fa èyí ohun tó fà á ni pé àdínú yusuf islam ẹ̀sìn ìrọ̀rùn ni nínú àwọn ìtọ́kasí tá fi mọ̀ pé islam rọrùn òun ni pé ọ̀kan leléyìí bẹ́ẹ̀ ọ̀kan ni èyí tá a fẹ́ sọ yìí tó lọ já wípé ọlọ́run ọba wa ó ṣe ní ọ̀ranyàn fún wa wípé ibikíbi tá a bá wà ọ̀gangan kàábà ni ká máa dojúkọ ọmọ tí ó bí láàmú pè ní wàhálà ọmọ tí ó bí láàmú pè ní wàhálà kódà nínú ọmọ tí ó bí ni pé tá a bá wá gbìyànjú láti lókèétì ọ̀gangan kàábà ohun tí ọmọ túmọ̀ sí ni pé sáfù ò ní máa gùn sáfù wa kò ní máa gùn nígbà tí kàábà ọ̀bá fẹ̀ ta yọ sixteen by sixteen tàbí twenty by twenty tó bá gásí kófin tó wà nú ẹ̀sìn wa ni pé ibikíbi tó ọba ti fẹ́ kírun o ọ̀gangan kàábà ló sáfù wa náà gbọ́dọ̀ gùn ta yọ sixteen by sixteen tàbí twenty by twenty gbogbo títóbi kàábà òjú bá ń lọ bí twenty by twenty tí ọmọ túmọ̀ sí pé iye àwọn tí wọ́n á wà lórí sáfù òfin ọ̀wà dé wípé mọ́ṣáláṣí ò gbọ́dọ̀ fẹ́ o ṣùgbọ́n ó lè gùn gbọ̀nà mọ́ṣáláṣí ọ̀ àmọ́ dàbí yóò máa dàbí afárá ẹ̀gbáfárá bíríìjì kìí fẹ̀ nílùú tiwa o nílùú bòmí ó lè fẹ̀ o but mostly afárá bíríìjì kìí fẹ̀ ó máa ń gùn ni ó máa ń gùn ni bí mọ́ṣáláṣí òsì wa máa rí nu. yàtọ̀ sí pé wàhálà ni ó máa jẹ́ fún wa wàhálà gidi ni o láti lè lókèétì ọ̀gangan kàába tí kì í bá ṣe pé nígbà tí wọ́n ṣe kíbúlá fáyìndà ní kíní yẹn máa ń tọ́ka sí bí ọ̀gangan kàába àìmọye àwọn mùsùlùmí ni wọ́n ti lólé ayé lọ tó ká sí pé wọn ò rí ti ń jẹ́ kíbúlá fáyìndà àsìkò tiwa yìí làwa mọ̀ pé nǹkan kan bẹ ti ń jẹ́ kíbúlá fáyìndà wàyí o ibikíbi tó o bá wà gbìyànjú láti mọ agbègbè wo ni Kàábà bọ́ sí nítorí wípé ilé ayé agbègbè mẹ́rin ni wọ́n pín sí nípìnlẹ̀ wọ́n pín ilé ayé sí agbègbè mẹ́rin àtúnpín agbègbè ilé ayé wọ́n tún wá pín sí mẹ́jọ ìyẹn ni pé tẹ́dà bá dúró tí ẹ̀dá bá dúró báyìí ibi tí ẹ̀dá kọjú sí agbègbè kan nù ibi tó kẹ́yìn sí ìyẹn ni agbègbè kejì ibi tó kọ ẹ̀gbẹ́ ọ̀tún sí ni agbègbè kẹta ayé ibi tó kọ ẹ̀gbẹ́ òsì sí ni agbègbè kẹrin ayé tó bá ń gbọ́ pé orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ìwọ ni wọ́n fi ń sọ bẹ́ẹ̀ pé tó o dúró iwájú rẹ side one ẹ̀yìn rẹ side two ọ̀tún rẹ side three òsì rẹ side four now kaaba ó wá bọ́ sí sáìdì kan nínú sáìdì mẹ́rẹ̀ẹ̀rin rẹ tí abámúbi tó dúró sí tá a sì mú ibi tí Káàbà wà. tí wọ́n bá fẹ́ kó o kọjú sí agbègbè Káàbà ọ̀kan nu sáìdì mẹ́rẹ̀ẹ̀rin tiẹ̀ oní òṣèwẹ́kù Káàbà. bí àpẹẹrẹ àwa tá a wà ní Nàìjíríà tá a wà nílùú Ìbàdàn tá a bá dúró tá a kọ ẹ̀gbẹ́ ọ̀tún síbi tí òòrùn ti ń yọ tá a kọ ẹ̀gbẹ́ òsì síbi tí òòrùn ti ń wọ̀ tá a kọ ẹ̀gbẹ́ ọ̀tún wa tá a kọ síbi tí òòrùn ti ń yọ tá a sì kọ ẹ̀gbẹ́ òsì síbi tí òòrùn ti ń wọ̀ ibi tá a dojú kọ àárín ibẹ̀ ni kíbú làwa bọ́ sí ohun tí ń jẹ́ náhàwálẹ̀ kíbúlà nìyẹn. irú ẹni tó ń kírun lọ́wọ́ ẹ nísìn ọkọ ẹ̀gbẹ́ ọ̀tún síbi tí òòrùn ti ń yọ nílùú yìí ọkọ ẹ̀gbẹ́ òsì síbi tó òòrùn ti ń wọ̀ nílùú Ìbàdàn ibi tó gbé ẹ̀ wá fèsì yẹn ibẹ̀ ni agbègbè tí Káàbà bọ́ sí láti Nàìjíríà tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ni yẹn ṣe dúró yẹn tó bá ń lọ tó ń lọ tọ́lọ́ ń bá tẹ ilẹ̀ pẹrẹsẹ lọ tó lẹ́bù ẹ̀ débi tí kaaba wà yóò kàn kan kaaba níwájú ni àmọ́ ẹ̀yìn rẹ̀ tó kẹ́yìn sí ibi tó bá rí orin ìdè kò ní kan kaaba ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ibi yòówù tó bá rí kórìn ìdè kò ní kan kaaba bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ òsì náà ibi yòówù tó bá rí kórìn ìdè kò ní kan kaaba níbẹ̀ ọwọ́ sáìdì iwájú yìí ni ó ti kan kaaba ó lè wá kàn níkan kó forí sọ tó bá ń rìn lọ ó lè kàn níkan pé kó gba ẹ̀gbẹ́ kó fi ẹ̀gbẹ́ nù ú kọjá ara agbègbè náà nu o ó lè máa lọ kó forí sọ ó lè fi ẹ̀gbẹ́ ọ̀tún nù lọ ó lè fi ẹ̀gbẹ́ òsì ẹ̀ lọ ó lè gba orí ẹ̀ kọjá ó lè gba ìsàlẹ̀ ẹ̀ kọjá gbogbo ẹ̀ pátápátá la mọ̀ sí. Si agbègbè kaaba tọ́ba lọ jásí pé ọ̀gangan ni wàhálà gidi ni o wàhálà gidi ni torí ilé ayé kọ̀tẹ́pẹrẹsẹ bíi dísìkì bíi àwo bíi àwo dísìkì bíi dvd bíi cd definitely ayé ṣe gbọ́kungbọ̀kun ni and in fact irú irú ọ̀dọ́ tiwọn òkè ló bọ́ sí irú ọ̀dọ̀ tiwa ìsàlẹ̀ ló bọ́ sí so tá a bá ń lọ báyìí ní sáìdì yìí tá a bá ń lọ báyìí abẹ́ kàábà là kọjá abẹ́ kàábà ni ó bọ̀ sí sátìrí pé ó kọjú sí agbègbè ni kì í ṣe ọ̀gángan ló mú kí àwọn àfọ onífíkì sọ wípé any little bending kò wá significant kò wá significant kò nítumọ̀ kò pàtàkì ìyẹn ni pé ká sọ pé ẹ rí irinṣẹ́ kan lò tóun sọ pé ọ̀gangan kàábà rèé o tó pọ́ǹtì ẹ̀ báyìí àmọ́ ńgbà tẹ́yìn fẹ́ dúró kírun tẹ́ bẹ́ǹdì báyìí tàbẹ́ kan náà ni ẹ sì wà ní kan náà ni torí pé kan fẹ̀ saidi kọ̀ọ̀kan ó fẹ̀ nígbà tá a sọ pé bẹ́ẹ̀ ṣe dúró yìí gbogbo saidi yìí ó ní ọ̀tún rẹ̀ ẹ wo lọ tá a gbogbo ẹ̀yìn rẹ̀ kan ni ẹ gbogbo ẹ̀yìn bó ṣe lọ so gbogbo sáìdì kọ̀ọ̀kan ọ̀fẹ́ sáìdì kan àárín sáìdì yẹn tí ó bá bá ìlú tiyín lọ gbogbo àárín ẹ̀ oníkíbúlà lọ́mọ Ànábì sọ yìí pé máa báyìí náà lè má ṣùrìkì wà lè má gèrèbì kíbúlà kó lè gbọ́ yé dáadáa kọ́ ọ má bàa fi kíbúlà dá wàhálà lẹ̀ agbègbè ni wọ́n ní ká dojúkọ níbikíbi tá a bá wà ọwọ́ àwọn tí wọ́n ní kí wọ́n dojúkọ ọ̀gangan kàábà ni ẹni tó bá wà níbi tí kàábà wà gangan not gbogbo ẹni tó wà ní Saudi Arabia not ẹni tó wà ní Madina not ẹni tó wà ní Jeddah àti other states tó wà ní Saudi Arabia bí kò ṣe kódà nọ́ọ̀sì gbogbo ẹni tó wà ní mọ́kà torí pé mọ́ọ̀sì pọ̀ ní mọ́kà ṣùgbọ́n ọ̀wọ́ ẹni tó bá wà níbi tí kàábà wà bíi ní ìsìn ká ní kámẹ́rà yìí bí kámẹ́rà yìí ṣe wà ní ìsìn káwa sọ pé kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ jókòó kẹ́ ẹ kọjú sí kámẹ́rà yìí kẹ́ ẹ kọjú sí bí kámẹ́rà yìí ṣe dúró yìí kẹ́ ẹ kọjú sí ọ̀gángán ẹni kẹ́ ẹ kọjú sí bẹ́ẹ̀ ṣe rí ọ̀gángán ẹ kọjú sí ni pé ẹ tò ráǹdì kámẹ́rà yìí ni níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ti tó ráǹdì kámẹ́rà kò sẹ́nìkan nu yín tí ó múfù síwájú tí ò ní forí sọ kámẹ́rà ohun tó bí àtòyípo ní kàába nìyẹn àmọ́ wa tá a sì ní kàába a lè tòyípo a tó straight ni torí pé sáìdì kan ó ní our need nínú sáìdì kàába orígun mẹ́rin náà ni kàába ní so saidi kan nu sáìdì kàába lọ́rọ̀ tí wá jẹ mọ́ sáìdì kàába tọ́wá ṣe wẹ́kú sáìdì ìlú tiwa òun la máa wá ti wá rí ọbẹ̀ǹdì ni o ọbẹ̀ǹdì ni o kò ní túmọ̀ lọ́dọ̀ àwọn ní mímọ̀ ìyẹn ni àlàyé tí ń bẹ lábẹ́ báàbùn àtàwájùì náhwàlẹ̀ kíbùlà háìfùkàànà dídojúkọ agbègbè kíbùlà níbikíbi tí olùkírun bá wà wàyí o a ti mú adis three nine nine a ti kà á a ti kà adis four hundred lábẹ́ orí ọ̀rọ̀ yìí hadith four oh one ló wá kàn báyìí hadith four oh one. ani ibrahim ani alikoma kọ́l ani abdillahi radiyallahu anhu kọ́l. صلى النبي صلى الله عليه وسلم قال إبراهيم لا أدري زاد أو نقص فلما سلم قيل له يا رسول الله أحدث في الصلاة شيء قال وما ذاك قالوا صليت كذا وكذا فثنى رجليه واستقبل لكبلا وسجد سجدتين ثم سلم فلما أقبل علينا بوجهه قال إنه لو حدث في الصلاة شيء لنبأتكم بي ولكن إنما أنا بشر مثلكم أنسى كما تنسون فإذا نسيت فذكروني وإذا شك أحدكم في صلاته فليتحرى الصواب فليتحرى الصواب فليتم عليه ثم ليسلم ثم يسجد sajidata yìí ni ìtumọ̀ ani Ibrahim ani alikọmọ láti ọ̀dọ̀ Ibrahim láti ọ̀dọ̀ alikọmọ kọ́ọ̀là ó sọ pé ani Abdullahi rọ́díyàlọ́hu anhu láti ọ̀dọ̀ Abdullahi kí Allahu yọ́nú sí ó sọ pé.